قال سبحانه ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في سركم وجهركم يقول الله سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون علماء الصور àwọn afáàbí burú láwọn ẹni tó ti pé wọ́n máa gbé ẹ̀tọ́ ọlọ́run léèwọ̀ wọ́n máa gbé ìwọ ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ wọ́n máa pè mí lọ síbi ìṣúná wọ́n máa pè mí lọ sí wọ́n máa pè mí lọ síbi àìní gbàgbọ́ wọ́n máa pè mí lọ síbi àdádálẹ̀ àwọn náà ni wọ́n tún máa pa àwọn aláṣẹ láṣẹ pé kí wọ́n pa òfin ọlọ́run ọba sí kí wọ́n má lò àbáwọn ọba adẹ́dàá ń ròyìn wọn láyà yìí sọ̀kalẹ̀ nípa wọn fọlọ́n ọba subhanahu wa ta'ala ṣàlàyé wọn wípé ìyẹn má jọ wọn ọlọ́run ṣe kìlọ̀kìlọ̀ pé wọn láti kúrò ẹ má sọ lèmọ̀ tẹ́sí fún alẹ́sì náà tó kọ̀ mọ́ ìkẹ́rù ẹ má máa wí kó ṣe pé mo dá fún yín kẹ́ máa máa gbé jáde tí wọ́n máa gbé rọ́ jáde tẹ́kẹ́ wò sùn látọ̀dọ̀ ara yín tẹ́sán wí hádà halálùn wà hádà haram. èyí lẹ́tọ́ eléyìí léwọ̀ lè tọ́kítàrú àlọ́lọ́ nìkẹ́lẹ́ kẹ́ẹ̀fì lè dáta parọ́ mọ́lọ́. ọlọ́run wá ní kájí kọ́lọ́ yé wa فإن الذين يفترون على الله الكذب. لا نجا وان بارك الله láàyò pẹ̀lú irú bí àwọn ẹni bẹ́ẹ̀ lè jẹ́rìí. Táyà gẹ́gẹ́ bí afáwọn Abdullahi bin Abbas rọ́bì ọlọ́ọ̀rù dára ní gbọ́mọ̀ sí sọ. Àtàwọn nínú àwọn ìlúmọ̀ nípa tàfsíì wọn lọ sọ kalẹ̀ nípa ìlànà ìṣòro àwọn afáàdìgbòrò. Ọlọ́run ọba Subhanahu wa ta'ala nípa nípa ìkéjà ìjà rẹ̀ ìjàmítàmí nípa àwọn afá àdébúró yàn. aláwọn tó sọ báyìí pé láwùjá ẹni àdúgbò rọ́pà ní ìlú náwàlì àìbáàrò àǹkọ̀wé ìmùlẹ̀kẹ́. kí ni ṣe kọ̀bá jáde kọ̀bá jáde tó bá jáde pé àwọn àrọ̀bà ni yóò àlẹ́ àálìmú náà lè àwọn tó nímọ̀ tí wọ́n ń lo tí wọ́n ń lo mímọ̀ náà wọ́n bá lè máa kọ́ ni àtàwọn olùkọ́ gángan tí wọ́n ń kọ́ nípa ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tọ́jọ́ ẹ̀ṣẹ̀ wàhálà lè fi mọ̀ sọ́ àti àárọ̀ táwọn èèyàn jẹ ìjẹkújẹ làbí ìsàmà káàdùn ìyàsùnà àwọn ọkùnrin ní wọn táwọn èèyàn ṣe táwọn onímọ̀ kan lórí mọ̀ bá lè máa kọ́ ni àtàwọn olùmọ̀ nípa àwọn aburú táwọn èèyàn sì ìgbà sí ìjà. ọlọ́run ọba sọ̀rọ̀ máa ń sọ owó ẹ̀sẹ̀ àárẹ̀. ó tún jẹ́ ọlọ́yẹ wa. ìgbé ayé máa burúkú mú sóró báwa náà ṣe rí. pẹ̀lú ìyàpá àwọn ìyàmá ní sóòrò àwọn àbá àbíboró. irú àwọn ọ̀tá tí kọ́kọ́ múrò yìí wáyé. ọlọ́run ọba sọ̀rọ̀ máa ń sọ owó ẹ̀sẹ̀ àárẹ̀ nínú sọ́tún láàrin yìí àyà sixty one ọlọ́run wà lọ́yọ̀ láti mú lọ́rùn náà tàbí máa tẹ̀sán. tọ́ba jáde bọ́lá ò máa mú àwọn èèyàn pẹ̀lú nǹkan ṣe ni. wọ́n ní wọn bọ́ba ọ̀dẹ́dà ń wá kọ́ bá fẹ́lẹ̀ wọn ni àwọn àyà máa ń sùn ó. tọ́ ẹgbẹ́ ìyapa wọn bọ́ sí ń dá gbogbo ẹ̀rù. bí wa lọ́dún ìyà lásán ìyapa rẹ̀ wọ́n tún wá wá lọ́dọ̀ olùmọ̀tẹ́ títà ń bọ̀ kó ní mímọ̀ ní àyẹ̀ wá burú jáde. ni wọ́n fi sọ́jú pé nù kẹ́tọ́ lé wó islam ìpẹ́pẹ́ zálìlátòlẹ̀ ààrẹ ìyẹ̀gẹ̀rẹ́ àṣìṣe pálapàla tó bá wá lọ́dọ̀ ẹ̀dẹ̀ táwọn òṣèlú ní mímọ̀ ni. ni wọ́n fi máa ń sọ lọ́rọ̀ mi wípé ìdá zálìlẹ̀ ààrẹ mú zálìlẹ̀ ààrẹ tọ́ba di pé olùmọ́ lọ sí pálapàla ó ṣe yánmẹ́yánmẹ́ tọ́sà sì ṣe tí ọ̀tọ́ sí rú ẹ̀ gbogbo ayé ó ti fi ní kó tó ṣe wà òní wà ayé òní wà kò sì ọkọ wà. ọlọ́run ọba sùhánà kò tà á láwá sọ ní ayà yìí ìgbé wọn lọ yọ náà fi tó lọ ọdún náà tàbí máa bù. ọlọ́run bá lọ mú àwọn èèyàn pẹ̀lú wọn bàbá jùlọ àwọn àbá àbúrò tọ́lọ́n bá gbá wọn mú pẹ̀lú yàgbá wọn. máa táwọn kàálà záfìrí àmì dáadáa. ọlọ́run ní fẹ́ dábàá kankan kù lórí lẹ́wọ̀n. wọ́n yá ti yọ àfihàn wọn ìlà ajalẹ̀ mùsàmà. àmọ́ lọ́wọ́ bá ń ṣe ìlọ́lára fún wọn bí àsìkò kápá tó lọ́jọ́ kó kálukú máa tó. fanidà já àdájà sásìkò kálukú bá ti fi tó àsìkò fún wọn bá ti tó láàyè sàfihàn nàṣà àdáhùn wọn láàyè sàfihàn wákàtí kì í ní lọ́ra ní yíyáṣẹ wákàtí kan. àwọn akọ́jú dọ́kítẹ́rù wọ́n ní dá kàdáwé òun náà ní àwọn àṣàrọ̀ àwọn kòkòrò àwọn ẹranko tó ṣe wípé ìyẹn mú wọn ọ̀dá dá wọn ìdùnnú bí ọlọmọ fi sọ pẹ̀lú yàtọ̀ tí wọn alátọdọ àwọn àbáàbù àwọn olùmọ̀ra dáradára àṣàlàyé ń pa wọn lọ wọn máa ń ké pé fáwọn ẹni ibi táàbí lè bá pẹrẹ kú làwọn ẹni yìí jẹ Ọlọ́run tí wọn wá já ọba adẹ́dà sọ nípa ìgbà arákùnrin kan tó ń pè ní balẹ̀ ọlọ́run ó ní bàrùn rọ́ọ̀ tọ́jú bí wọ́n lọ́wọ́ ní àsìkò nàbí ìlàyé mọ́sá àlejò sọ́lá àdùsálàm. ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́dọ̀ òun lọ́lọ́dọ̀ ó ní mọ́kùnrin lọ́mọ. ọlọ́mọ wa ń pín tan rẹ̀ báyìí ó máa lọ́wọ́ nígbà níbi pín tan rẹ̀ fún wa. sallallahu alaihi wasallam ọlọ́run ní ìlà nẹ́bì. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا. àníbàní kà fún wọn arákùnrin tó ń pè ní balẹ̀ ọ̀hún bólúba àrùrọ̀ ẹ̀ báni rẹ̀ fún ọ. ẹ tó ti máa fún ní àwọn àyà wa àbí fáwọn ta. ọwọ́ ajáde ọyọ́ tọrọ nínú àyà yẹn. àyà yẹn ọkọ̀ á sì wa ọwọ́ tẹ̀lé ìlànà ìyẹn àgbéjáde ló fi tẹ̀lé ara rẹ̀ ọ̀gá rẹ̀ ní ẹlọ́wọ́wé ọwọ́ àwọn àgbà ní tó sínú ọlọ́wọ́ ọmọ sùhánà wọn ni wọn lọ sí iná lára ọba àná gbòbí à tá a bá fẹ́ ní gẹ́gẹ́ bí ìsìnkú ọlọ́run a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣàgbéga fáwọn míì bó ti dáwọn àtẹ́lé ọlọ́run ọba àtàwọn ẹni ọlọ́run pẹ̀lú fáwọn ẹlòmíín fẹ́ tó yẹ kí wọ́n ọmọ ọmọ ọmọ rẹ wọn ṣùgbọ́n gbàgbọ́ ọlọ́run ọba ń bẹ lára wọn wọ́n ti lù mọ́ ọ̀gá ọlọ́run ní dáa bá fẹ́ ni àbájá ìpè ga ìhà pẹ̀lú àyà wa wàlá kí nàró àkùlẹ̀dà ìlànà ọ̀rọ̀. àmọ́ ròyòròyòrò ayé iná ló wú jùlọ wọ́n sábà àwa ọ̀tẹ̀lé fẹ́ẹ́nú rẹ̀ nígbà tọrọ rẹ̀ wá rí bẹ́ẹ̀ ọmọọ̀sá lóru káwọn sáré lè jẹ́yìn. àpẹẹrẹ wa dàbí àpẹẹrẹ ajá ìyẹn ní bọ́pẹ́ ní balẹ̀ wọn kò tó ti bá àwọn ọ̀rọ̀ yẹn nítorí pé ayọ̀ ọlọ́run lọ lọ́tọ̀ òun lọ lọ́tọ̀ kò lọ ìdáhùn àlẹ́ nìyẹn dá ẹ̀yin náà máa bá jáde rí bọ́bá gbé nǹkan yóò fi hẹlẹhẹlẹ àwọn tẹ̀sùrù kò yẹ dá àbọ̀dọ̀ fílẹ̀ ò gbé nǹkan kan fún òní kó gbé nǹkan kan á máa mi hẹlẹhẹlẹ náà ni ọmọ adẹ́ta ní dáàlì ta mọ́sálẹ̀ ọ̀hún ọ̀hún ìlẹ̀bí ìlẹ̀kẹ́ta omi àyà sínú ìyẹn làpẹ́rẹ́ àwọn ọjọ́ tí wọ́n fi àyà wa nírọ̀ oníbẹ̀ dà mẹ́mi fákọ̀sọ̀sọ̀ fákọ̀sọ̀ làálà fún yẹ tàbàgbàrò yá pa ìtàn yìí fún wọn láwọn àyè lórí. ọba dada ń sẹ́ àmọ́ta láti lè kọ́ ọ́n lẹ́ni rẹ̀ káṣíkà fún mi àyà dínà àpẹẹrẹ wúni ọ̀hún ni yá àwọn tó ti rí fi àyà wa nírọ̀ wọn àwọn fúnṣà fún káàdù yẹ tìlímù ara wọn ni wọn dẹ̀ sàrọ̀ eléyìí wà lọ́sọ̀ tó sàárọ̀ àyà ọgọ́rùn àti mẹ́tàbí ní ọgọ́rùn. ọlọ́run tó sàpẹẹrẹ àwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ̀ lọ́dún òye mímọ̀ apẹẹrẹ olùmọ̀ bí gbòòrò ni. ọlọ́run má pẹ̀rọ wọn kí wọ́n dà gẹ́gẹ́ bí tẹ́tẹ́tẹ́tẹ́ eléyìí wà lọ́sọ̀ tó ìtura àyà ẹlẹ́ẹ̀kárùn. ọlọ́run ní mọ̀tọ́lù lẹ́dí náà kọ́rùmí lọ́sọ̀rọ̀ ọ̀dà tó àpẹẹrẹ àwọn ẹgbẹ́ gbẹgbẹ wọ́n dé mọ́ àtàwọ̀rọ̀ wọ́n dé mọ́ àtàwọ̀rọ̀ ìmọ̀ májàmú láéláé ń bẹ lọ́wọ́ wọn tó ń mọ lámìyà mílò ha wọn wá lò wọn ò lóun bá wà nínú májàmú láéláé yẹn ọba adẹ́dá ní kámọ̀ sálẹ̀ ìsìnmọ́ wọn dàbí àpẹẹrẹ gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ gọ̀ọ̀gọ̀ tó ti di wọn di òbí ti fi ti ẹrù rú ṣùgbọ́n kọ́ mọ̀ tó máa ń fi pẹ́pẹ́ àpẹẹrẹ wọn dàbí àpẹẹrẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti pé yá mi lọ la fàárọ̀ tó bí àwọn sífòrò sífòrò nínú kóòtù nìkẹ́bí rọ̀ àwọn tó wà ní lábàtú pàtó wọn ní kẹ́tẹ́kẹ́tẹ́ máa rù ṣùgbọ́n òdo ti tẹ lọ́pọlọ kẹ́tẹ́kẹ́tẹ́ ní agbára rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ nì tí bá ń rìn lọ́nu mọ́sálásí wa yìí ọwọ́ àníbi tí ma wà yọ wá ń lọ síbi ògiri tọ́kẹ́yìn yọ kọ́kọ́ ti fẹnu gun náà tọ́ba wa rí i pé kọ̀sọ́ ní bẹ́ẹ̀ hàn yóò tẹ̀ wá padà ń gbà ní. lóbi dájú ni wọ́n bá fún yẹn tí wọ́n ní lágbájá ọ̀gbọ̀ ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ó yẹ kó bínú. tọ́lọ́ nígbà kẹtọ́ ní bá tó ń dímọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ní òtò mọ̀ yìí pé kọ̀sọ́ ní bẹ́ẹ̀ lọ. wọ́n tẹ lápẹ̀rẹ̀ àwọn ní àpẹẹrẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọ̀ ètò kẹ́tẹ́kẹ́tẹ́ ni ìyá mi ló ká sàárọ̀ ó gbé àwọn tíláàdínlábàtúbàtú ó gbé òrùsùn ọkọ̀ kan gbọ́ wà ni بئس مثل القوم الذين كذبوا بآيات الله àpẹẹrẹ ẹgbó nìyẹn àpẹẹrẹ àwọn ìjọ tó ti fi wọn fi ayé Ọlọ́run ọba nírọ́ tí ọba jẹrọ ńlọfà ìbùdó fọyín máa lè yọrọ mọtòlá làwọn tó sọ wípé àwọn ẹni yẹn ọ̀rọ̀ lásán ni wọn máa fi gbèyàn gbé ẹ wá ṣe rere ṣùgbọ́n wọn ò ní fi sẹgbẹ èèyàn ìjẹbù ìjẹbù àwọn ẹni bí àgbọ́dọ̀ tẹ́tí sí wọn torí tó bá ti rí pé dáadáa ni wọ́n tó ń pè yẹn lọ àwọn ni wọ́n kọ́kọ́ ṣe obìnrin fẹ́ni tó nímọ̀ tí ó lò mọ̀ afẹ́rẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọlọ́run ní àfẹ́rẹ́ àwọn ìjọ tó ti pé wọ́n ń fi ayọ̀ ọlọ́run ọba nírọ̀ ẹni tó nímọ̀ tí ó lò mọ̀ obìnrin yìí kọ́kà pé wọn tọ́kọ̀ yẹn irọ́ ni kì í ṣòdodo fọ́nmá tí ó dodo á tẹ̀lé wọ́n lọ ìyáyà ní ọmọ sọ̀rọ̀ mi ọba nìyí kì àwọn alábòsí أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين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 wọ́n ti sin náà lẹ́yìn tó sin nàná wọn àtọ́ ìlú wọ́n tún máa sin àwọn èèyàn lọ́nà. tàbí alákọ̀ọ́kọ́ ìdádọ́lá láàrin lára àwọn ènìyàn òun náà ní alẹ́kọ̀ọ́kùn ọ̀bẹ wáyé ní ma àǹtàlọ́lá. wọn ò ní máa fi wọn tọ́lọ́ ń sọ̀kalẹ̀ dájọ́. ìṣesí yẹn lè ṣẹlẹ̀ sí wọn lè jáde bí àkáàmì ṣẹlẹ̀ yìí nítorí àìmọ̀kànmọ̀kàn nípa ìdájọ́ sẹ̀ríà tọ́lọ́pọ̀lọpọ̀ ti lè mọ́mú lè máa mú ní oyè fámìlì lòdì débẹ̀ àtàfà àgbẹ̀jẹ̀ ládùúgbò wọn opportunity lọ́pọ̀lọpọ̀ fi débẹ̀ ọ̀yẹ́ ti lè yóò bá máa parọ́ para yìí kọ́dà yóò parọ́ mọ́lọ́hún yóò parọ́ mọ́lẹ́ni ọlọ́lọ́ọ̀bà àti sùnà ìjọba ń bẹ̀rẹ̀ ìgbìmọ̀ kẹ́gbẹ̀rẹ̀ àlẹ́ yìí àmọ̀tá àti ìdáná fani ìtàbáwò àmọ̀kàdà òmìnira náà. ẹni tó bá wọn mọ̀ parọ́ wọn mi kọ́ wó owó lòun tí wọ́n máa di tíámà nínú náà. ẹ̀rí ìdájọ́ pẹ̀lú tọ́yàtọ̀ tí wọ́n tọ́lọ́ ń sọ̀kalẹ̀ yìí máa ń wáyé pẹ̀lú títẹ̀lé fẹ́ẹ́rù pẹ̀lú sísòjòrò nù dájọ́ pẹ̀lú jíjáde fífi kó níbi ìdájọ́ lọ àti tòjíṣẹ́ lọ lọ síbi ìdájọ́ ẹ̀ṣẹ̀ ìtọ́ nínú àwọn ẹ̀dá. أيها المسلمون عباد الله كفر من كتاب ما وعلماء السور أي أدي تفر àwọn mùsùlùmí àwọn pàtàkì wọn yóò máa wá ìdájọ́ wọn máa wá lórí wọn tí pẹ̀lú wọn bá sọ fún wọn àti wọn tí ó ń wù wọn tó bá wù wọn lẹ́bi náà máa fi mú dájọ́ wá ẹ̀yìn tí wọ́n sì mọ̀ yìí pé irun táwọn fi ń ṣe ìdájọ́ yìí wọ́n ya pa sí ohun tí ẹsẹ̀ wúrà wá lórí ẹ̀ ọ̀sẹ̀ ní lórí ẹ̀ adẹ́sì má gbàgbé ọ̀rọ̀ sáfẹ́bí sọlọ́wọ́ àṣọlá ń sọ wípé ẹ̀jọ̀rọ̀ tuntun máa lẹ̀ ìfòtìyà ẹni tó bá gbóyà nù yín láti máa mú dájọ́ ẹ̀sìn wa ẹ̀jọ̀rọ̀ tuntun máa lẹ̀ náà òun náà ló ti gbóyà láti wọnú náà wọ̀lẹ̀ ìyá àdúgbò láti nà náà ẹ má jẹ́ àgbà bí ọ̀rọ̀ àbákò Siddiq radiyallahu ta'ala anhu wà ọ̀rọ̀ ó ní sẹ́mẹ̀ wo ni màá wà lábẹ́rẹ̀ ilẹ̀ wo ló máa máa gbà mí dúró mo bá lọ sọ kẹkẹ nípa ọlọ́run tí ó sì bímọ nípa rẹ̀ ayọ̀ mùsùlùmí náà ibadallah aláwọn ẹni wọ́n lè máa mú àwọn kàtà wá wá fún ọlọ́gẹ́ àléyàlé ìyàfọ́tò ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ọ̀tọ̀ lérí ọ̀tọ̀ ní fọ́tò ọ̀tọ̀ ní kíní eléyìí òní níbi òní ní lọ́dún jáde bí wọ́n tọrọ ilẹ̀ lọ́dún bí àwọn àhàdìsì lọ́wọ́ ń bí ká máa yàgbọ́dọ̀ àbẹ̀bí àdìsì yẹn ní hàdù táwa àtọ̀rọ̀ kìí ṣe ṣe yẹn ní ká gbọ́dọ̀ kó jẹ́ kùté ẹ̀rẹ̀ àwọn ènìyàn ń jọ lórí ìfẹ́ nu wọn ọ̀rọ̀ kẹta dáàbì mọ́ wọn òní ilé ádámù àfihàn yẹn ti lọ́ àwọn ènìyàn nìyí wọ́n rí sí pé ó ti lẹ́sẹ̀ ká máa fà àwọn èèyàn láti ẹ̀dá àjà ọ̀pàtàkì lẹ́yìn máa ráwọn kan láwùjọ ń sìn wọ́n làwọn sí wa àwọn máa ń kọ́ ẹ̀ láti ẹ̀dá àjà ni àìkọ́ bàjẹ́ fún yẹn torí tá a bá ti ń kọ́ bàjẹ́ báyìí ajé tí mọ́sálásí máa pẹ̀ jù èrò ní máa pọ̀ mọ́sálásí mọ́ ẹ̀rí wọ́n máa wá gbà yìí pé ká pàṣẹ dáadáa ká kọ ìbàjẹ́ ojúṣe aláṣẹ nìkan ni tálásẹ̀ bá pàṣẹ yán láṣẹ dáadáa àbótí kan nípa àgbàjẹ́ ẹjọ́ ọba ti ṣe tó kọ́ máa gbé lẹ́nìyàn wọ́n gbàgbé ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́gbà tó sọ pé wọ́n ń tún ayọ̀rọ̀ ọlọ́run àti tọ́kùnrin jàdìlì náà ẹlẹ́ni lọ́rọ̀ ìlú níjọ tí wọ́n fà yín lọ fáwọn sàmúrú nàbí màrú tí wọ́n ti tàwọn náà wọ́n wọ́n tó mìíràn nàbí yára ẹ máa pàṣẹ dáadáa ẹ dẹ̀ máa kọ nípa nǹkan tó kẹ́kọ̀ọ́ gbogbo oníṣẹ̀rí àgọ́ ẹ sì ti gbàgbọ́ sí ọba dẹ́dà ẹ rí wọ́n tún gbàgbé ọ̀rọ̀ sáà ní sọlá ìsọlá sọ pé mọ̀ ń rọ́ra mi kò mú jarọ́ sálí ọba yìí rò rí ẹ̀ ẹni yóò sọ bá bàmọ̀ dájú pé mú kárù lílé ìṣẹ̀rí àwùjá kìíní ìwọlé ó gbà wọn kọ̀wé ẹ̀yìn ọ̀dọ́gba aláṣẹ òpè aláṣẹ ni kọ̀ọ̀kọ̀wé ẹ̀yìn kẹ́niyẹn kọ̀wé ẹ̀yìn fáyín lami ẹ̀sìtájà tí ò bá lágbára pàbílì sáàdì ọ̀fà fún ẹ̀ fáyín lami ẹ̀sìtájà tí ò bá dúró lágbára ọ̀bì kọ́lù pé ọkọ̀ kan rẹ̀ yìí anabi sọlọ́lá àṣọlá wọn kọ̀ dáàlì ká á dàá fi ìmọ̀ ìgbàgbọ́ tó lẹ̀ nìyẹn ayé wa mùsùlùmí náà ìgbà àdàlà láàrin ìyẹn kan ó dàtọ̀ jẹ́ baálé ilé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fẹ́ máa jáde fún ọmọ náà láti ẹ̀yìn fáìlì òwò ẹ̀sẹ̀ wà sí fún ọ. níbo ni wà sí oṣù àti borí ahọ́n ni baálé ilé màti lahùn láti kọ́ mú ká o. tọ́ba tún kọ́ tí ò tún kọ́ kó àtúndòrò òdìnà fíìmù ọ̀dọ̀ ọ̀já. ẹ̀yẹ̀ wọn ló ní ní bùsùn ẹ má sùn tì ẹ má ti lọ́kọ láyà pẹ̀lú ẹ̀. níbo nìyẹn ti máa wá nínú ọkàn yóò ti wà ẹ sì fi baálé ilé lọ́kùn ti ṣe méjèèjì yẹn. òtún wa fẹ́ gbà náà wọ́n ti lè bò ó ẹni ló wọn lónìí ìyẹn pẹ̀lú òun ti máa wá ìyẹn máa wá láti yẹ láàrin pé mẹ́tẹ̀ẹ̀ta láti rí látara ẹni tó ń pè ní ọkọ ìyàwó alábòjútó ilé ayé ẹlòmùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yẹ rúfin ọlọ́wọ́ wa nínú àwọn kókó ọ̀rọ̀ láti mú àwọn ogun ẹni ọ̀lẹ́wọ́ kò sùn òun làwọn tá a máa ń gbọ́ ó jẹun tó bani lọ́kàn jẹ́ jù nínú àwọn tó ń lọ fẹ́ra wọn ti mímọ̀ ẹ bá gbọ́ òsì jihadi mọ́ òsì jihadi mọ́ ogun ọkọ̀ ogun àdá òsímọ́ bẹ́ẹ̀ ni táàbà ara láti ṣùgbọ́n táàbà ti ra láti láti gbọ́dọ̀ lánìyàn yìí dé ìjọ wáyé ni kódà kọ́ má wáyé táàbì kú lójú ayé wa. eléyìí ọlágbára tó bẹ́ẹ̀ gẹ́ lọ́dọ̀ ọlọ́fẹ́ àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ ni sábà tẹ̀ lọ sí jihad irú àwọn tó ń lọ jagun tó ń lọ fèsì àwọn ọ̀sán ibi yìí àwọn alágbèlè ìwú láwọn àyè tí ìjọba ẹ̀ ti wáyé lónìí kò sí jihadi ọkàn lọ jẹrẹ níyà lẹ́yìn ọ̀rọ̀ sàkẹbi sọlá sọlábẹ tó máa ń má dà ẹni ọba kú tí o sì jihadi kọjá kò sì sọ ọ lẹ́mìí rẹ̀ pé tọ́ba wáyé á sí tó ń tọ̀hún bá kú máa tàbí ìsàkàbí àdìyà tó ń tọ̀hún kú ní kú ẹlẹ́sẹ̀. ọ̀nà èdè bá ti ń sọ̀rọ̀ jihadi ni tí ọba sí jihadi yìí tó ti bá fi balẹ̀ fúnlẹ̀ tí ọ̀wáyé lábẹ́ aláṣẹ ìhádùn ìfáàyè bẹ̀rẹ̀ àdìgbọ́dọ̀ gbà pé ìtẹ́jọ́ wà títí di kìyàmù sáà ni tába ti lè lálàtẹ̀ tá gbé àṣà rẹ̀ dúró tó ti pé lẹ́yìn rẹ̀ òun láti lọ jagun ìsìnyà ayélujára mùsùlùmí náà ìbádàlá ẹ̀yìn ẹ̀rọ̀sìn ọlọ́run wa gbogbo kàrún táàbì mọ̀ pé àwọn ilé ìrọ̀ lábá mùsùlùmí ni wọ́n òun náà ní ìjọra ẹni lójú ìjọra ẹni lójú débi pé ènìyàn kàríra rẹ dípò nàbọ́yọ̀ jẹ lìmọ́kù ni yóò sọ̀rọ̀ rẹ̀ ní kẹ́kẹ́ bàbàrà. àbò lówó ka agbátẹ̀jẹ pẹ̀lú ẹ, àbí wọ́n yẹ sáàyè náà rà ibi táwa wá wà yìí o nínú dáadáa mi máa mọ nìyẹn. gbogbo ẹni tí ọba ti tó báyìí afojú ara ara pé nìyẹn pàtàkì lówó ọba adéda gbogbo wọlé ẹdẹmùsì ní ọsìn máa wà hàn wọn rìnrìn àárín yẹn fáàrí má ṣe bẹ́ẹ̀ lórílẹ̀ o ìnáka láǹkà orí sọlẹ àrùn tó rò lè dálẹ lu ọ̀làǹtẹ́bù lọ́kọ̀ ló ti báyà la tó la òkè tó gùn ò lè sọ pé bó ṣe gùn tó yẹ ìwọ́jà sì máa dópin ẹ̀ òtó rẹ̀ sájà sì máa gbàgbé ọ̀rọ̀ tá a nẹ́bi sọ nípa onígbébọ̀ Ọ lè fi júwe wọn tó wọn tó ọ wa wọn ni àlèkébóró àtọ̀rọ̀ àpè wọn bá tún nà ní o ti jẹ́ na na a bá ń wò ìdèwọ̀n orí ogbe wa ọba àgbésí ọkùnrin ní sọ yìí ní bẹ́ẹ̀ lọ wọ́n lọ́mọ. ìyẹn náà jẹ́ kókó kan náà ọ̀rọ̀ láti mọ̀ pé ìlànà òṣìṣẹ́ ènìyàn wà nù ọ́. ayé àlùsílẹ̀ mọ́ náà ìgbà àdàlá ọ̀rọ̀ kẹfà láti mọ àwọn ọ̀wọ́dọ̀ ìlànà òṣìṣẹ́ ọ̀hún náà ni àwọn ẹni tẹ́ bá rí nínú àwọn olùmọ̀ tó ti yí pé yàtìmọ́ wọ́n máa ń mẹ́sẹ̀ sẹ́yìn láti sọ òtítọ́ níbi tó yẹ pé kọ̀lẹ́tọ̀ tí wọ́n dákẹ́ ń bẹ̀ bí ọ̀rọ̀ àkìdá sọ̀rọ̀ náà ní ìjọba yẹn ká dákẹ́ lórí ẹ̀ ìtòsí kó lè sọ yẹn dẹ́ ní iná téèyàn bá ya pa ohun tó wà nínú ẹ̀ ìmọ̀lọ́wọ́n ọba lọ́kàn ó lè èyàn lè dẹ́ni àlùjẹ́nà téèyàn bá ń tẹ̀lé bó ti tọ́ àti bó ti yẹ nípa ọ̀rọ̀ tàwọn tẹ́lẹ̀ yẹn làwọn á ní máa mẹ́nu bàbá irú àwọn ọ̀rọ̀ àkéèdà ẹni wọn àti ìdílé ẹgbẹ́ ẹ wò ẹ má ẹ má ẹ má gbogbo wa tẹ bá sọlá tó àyè ẹ má sọ̀rọ̀ àkéèdà o torí àlọ àkéèdà tó tún fáwọn ẹ̀kọ́ ìjàmá ọ̀rọ̀ àkéèdà máa ń pé jàmá ni o ewu tí ó wà hádà jàmá lálẹ́ yóò pé jàmá àti ọkẹ fà ímọ nìfà wọn lọ máa ṣe mùsùlùmí nìkan súnà wọn lọ máa ṣe mùsùlùmí nìkan àtùmọ̀ yìí pé súnà gẹ́gẹ́ alára nìyí ọ̀rọ̀ ìmáàlì náà ni wọ́n lọ́ máa ṣe mùsùlùmí nìkan kí làbá máa pèsè sí bí ó ṣe wá nìkan kí ló jẹ́ àgbà kan láti jókòó báyìí sùnnà ni ọ̀rọ̀ ìmáàlì ọ̀rọ̀ àtìdá ni ìgbàgbọ́ bí ń bẹ lẹ́mi wa yí pé irun kan bẹ lákòókò yà gbọ́dọ̀ sí ọ àgbọ̀ fún gbogbo àwọn olóṣèlú wọn láti jókòó báyìí bíbẹ̀ kọ́ gbogbo àwọn èèyàn pàtàkì bá lè dè wá mọ́lẹ̀ nínú àkókò tàwa ẹ̀rí torí bẹ́ẹ̀ káwọn ará àwọn èèyàn kan náà wọn bá ń pè lólùmọ̀ ọmọ amẹ́sẹ̀ sẹ́yìn láti máa sọ òtítọ́ níbi wípé ọ̀yẹ́ ká dákẹ́ lé lórí bí ọ̀rọ̀ àfihàn irú àyùwọlé àwọn ìbára àwọn àbí ìsábà fẹ́ sọ ǹjẹ́ wo àti rúpọ̀ mọ́ra wá ẹsẹ̀ ikú ti dàpọ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn gbàdé wa mọ́ làbí ní tòdodo lèyìn òbí máa sọ wípé àwọn ẹlẹ́sìn kejì kiri ó ní bá wí yẹn o tẹ́sí pé méjì lẹ́yìn tó bá dé dàpọ̀ pé ìnẹ̀dínà ìdàlọ́ ìlẹ̀ nínú ayé àmì ọlọ́run ni ọmọ yẹn kọ́ ọmọ ìwọ ìwọ ìwọ ìsìlámì ní iná kọ́là ń yọ kùbàlà mí. kò bá jẹ́ ìyá yẹn kò bá jẹ́ bàbá yẹn kò bá jẹ́ bọ̀ọ̀dẹ́ yẹn kò bá jẹ́ àǹtí yẹn kódà kó jọ́mọ yẹn. ẹ̀sẹ̀ òpé méjì náà àní àwọn ọmọ ìyá wa gẹ́ á ọmọ ìyá tẹ́ ní kí n sọ ọmọ ìyá tẹ́ ní. ọmọ ìyá rẹ̀ wo ni kábì mùsùlùmí lọmọ ìyá rẹ̀ ọba adéga ni ìnáwó ni mọ̀mí ni wọ́n tọ́ba wáyé fún yẹn tó ṣe pé ìyá rẹ̀ bímọ mẹ́wàá àwọn mẹ́sàn-án ni wọ́n ya wọ́n ya káfíìn ni wọ́n lọ pàtẹ́wọ́ kó o ti sọmọ ìyá rẹ̀ wọ́n kàn gba nìkan náà wáyé ni bàbá tó bí wọ́n gbé sí bàbá wọn mọ́ tí bàbá bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà nìyà wọ́n gbọ́dọ̀ jogún ẹ̀ tó nípa bẹ́ẹ̀ bàbá mẹ́sẹ̀sẹ̀ yìí ẹ̀ má bà ń kẹjẹ́ o ẹ̀ má bà ń kẹjẹ́ màfà àjọ wà ní community ni ta ọ̀fàjà ni ọ̀fàjà káṣíwọ̀n káfíìn ká yí kò kí ló wà ní wàhálà ní eléyìí bàbá abẹ sọ̀rọ̀ nípa àfihàn ìwàlẹ̀ àwọn ìbára ọ̀rọ̀ ta là ń nífẹ̀ẹ́ òmìn ní lọ́yẹ̀ ká gba tara wa ká gba tara wa jíjàn lẹ́yìn tá a gba tọ́ lọ́wọ́ bá sùhánà ká ń tá a ti ń dọ́rọ̀ ká nẹ́bi lẹ́nu àwọn amòmìn nígbà jọ ń kúrò agbọ́dọ̀ gba tara wa. وإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم a gbọ́dọ̀ jẹ́ kálà fún wa débi pọ́tà kan ráyè wọ̀ tọ́ba ti di kèmèrè dárí tó kèmèrè pọ́npélé àtẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje bẹ́ẹ̀ mẹ́nu báyìí. bákan náà ìmọ̀ fún àwọn káfíìrì láti lẹ́yìn àwọn àbí ìbẹ́ sọ ẹja rìn ọlọ́wọ́ ẹja ti àlè rẹ̀ kèmèrè lọ́wọ́. àdìgá máa gbẹ́jọ́ lọ bá àwọn kọ̀wá ní ìnìlúwadì àyíyá ẹlòmíì òjò àtúwá sọ di kẹ́gidi ọ̀rọ̀ ní ti dọ̀rọ̀ ọ̀gbà ilé ọ̀pọ̀lọpọ̀ àfa ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àti ọlọ́pàá tó fẹ́ lọ pé yẹn ǹjọ́ mi ọlọ́run ó mi dájọ́ láàrin tẹ́lá kan máa ń lọ fẹjọ́ sùn wọ́n tí wàá lọ́ọ́ má dé sọ́ra àwọn ni wọ́n ń darí àlámọ̀rí wa tẹ́nìkẹ́ bá wùwà ìdájọ́ níìsì tọ́lọ́ béèrè ẹ̀sẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ìjọba ọ̀sọ̀ pé mi mọ̀jọba lórí ẹ̀ afọ ẹni jìyà súnmẹ̀ tí wàá dẹ̀ làwa ń lò láti máa ń sábà sọ̀rọ̀ ọlọ́wọ́ inú ó sì máa bàjẹ́ ní ìsàlẹ̀sàlẹ̀ lọ́hùn wípé ohun tí wọ́n fi ṣèdájọ́ kì í sòfin wá sí ohun tí yẹn lè máa ti tàbájú òru lórí ẹ̀ lọ́wọ́ á dunnú àní ìlọ̀ ọlọ́pàá níbi wàá ké sọ́lọ́pàá níbi àbá tóbi ọlọ́run àbídájọ rere ọwọ́ aṣọ ọdún kẹ́gidi ẹni àbíbẹ̀kọ kéèyàn ní àwọn àkídà ẹni ọlọ́run kéèyàn fẹ́ gbé wọn sí fún ọlọ́run kéèyàn ní wọn tó jà nẹ́mi lọ. àbíbẹ̀kọ mo tọ́jú ara àmì ká máa pè lẹ́tọ̀ àdánwò dé lórí ayélujára wọ́n gbogbo ẹ̀yẹ́mẹ̀yẹ́mẹ́ ọmọ àjèrè ọmọ àjèrè lẹ́nu jọ́nà kaba ní owó òye kaba yìí òun kẹsàn ọdún tí ọ̀rẹ́ ta sí ni ọdún òun lè di owó láti ní oṣù mẹ́sàn-án olówó ẹ ti lọ ọjọ́ ti pẹ́ tẹfẹtẹfẹ owó rẹ ti lọ ọdún lóun náà fi lólu bọkàn ìyẹn rẹ ẹyẹ ọsọ bẹyẹ kókó ńlọ òun náà bá lọ kó mílíọ̀nù kẹjà síbẹ̀ mo ní owó gbogbo oyún ti lọ tí wọ́n fẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ nígbà bísẹẹsì ọlọmọ àbá ń ṣe lójú gbogbo tí wọ́n á ní ọmọ àgbà ten percent kìíní lóṣooṣù àwọn kẹgbẹ́ àjọ wọn kú jẹ́yẹ̀ bíi mẹ́wàá ní ọ̀ndrẹ́dì lọ́ba yá ẹ̀kẹ́ rí bí wọ́n ní wàhálà kẹ́tẹ́ bá ọ́fíìsì tọ́tù ní ìgbà yẹn ni. ẹ wá ra àwọn olùmọ̀ mi wọ́n máa sọ pé nǹkan tó jẹ́ aráàlú bá fi rí báyìí wọ́n máa sọ pé nǹkan tó ni. ẹ̀rí wọn ní bẹ́ẹ̀ mẹ́nu bàgà ẹ má jẹ́ sọ̀rọ̀ fẹ́mẹ́ làwọn abiní làmọ́lẹ̀ gbogbo báńkì ti fẹ́ káàkiri báńkì rí báyìí. ọ̀ inú èyàn gbọ́dọ̀ máa bàjẹ́ sí pé kò sí gẹ́gẹ́ ta fẹ́ sí. abẹ́ńtọ́ fẹ́ wọ sẹ́kítọ́ ní tẹ́tẹ́ ọgbọ́dọ̀ gba account number tó ìpàjẹ́ wa ṣùgbọ́n bá wa sọ ọ́ di pé nǹkan gidi gẹ́ lọ́kàn bàbá ètò ẹ̀wé ọmọ àtúntì báàrí ẹlòmíràn máa yẹ tọ́ bá wà ju wájú báńkì ń bí ọ̀yẹ́ kọ́ ọpẹ́ tó fi kó ń bẹ́ ibi tí ìdílé ọlọ́run bá ti ń wáyé kí lọ́fẹ́ máa ti ń bẹ́ ọ̀yẹ́ kọ́ ọpẹ́ ń bẹ́ torí gbogbo ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ pátá ọ̀rọ̀ rìbá ọ̀rọ̀ èlé ni ọ̀rọ̀ ohun tí fọ́lọ́wọ́n bá nínú ni táwa rí apáti àwọn olùmọ̀ wọn ò ní fẹ́ mẹ́nu bá rò sábẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ́ rí nítorí pọ́pọ́lọpọ̀ wa náà la gbádùn rẹ̀ òkùnkùn oníkùnkùn nínú wa mọ́nu kódà ọmọ àwọn ẹlòmíì lọ́wọ́ pé àmọ́ṣe àlá àdáṣọ ní ìwọ̀ sàlàbí kò lè má tẹ́tí bọ́ àwọn sàyídò ṣùgbá wọn. ọba rí tó kékeré níbi tí báyìí ọ̀rẹ́ wa ó ti bí àwọn dókítọ́rù Abdulrahman ní ndọ́ ó sì nímọ̀ gbáàdì tó lágbára àwọn yòó ní dẹ́gbẹ́nu báyìí ọlọ́run náà ti ṣèlérí ìyàpá àwọn tó ń ṣe báyìí ẹ̀dín nàlẹ́dí náà yẹ tuntun mú wọn rẹ̀ àwọn ẹni tó ń gbé wọn pa wọn ẹ̀wọ̀n tá a sọ kalẹ̀ nínú ìgbóná mi bá àdìmọ́ bàyíyá náà òyìn náà sì fi ti ta ìmọ̀nà tá a sọ kalẹ̀ lẹ́yìn tá a ti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn pé ṣe rí nì a ti ṣàlàyé ẹ̀ nùtírà pé ṣe rí nì ọlọ́run ní sẹ́yìn lókè àwọn ènìyàn òun yára yíká yẹlẹ̀ àánú ọmọ lọ èdè ajá wọn o èké máa ma jà wọn o ìgbéjìnà síbi ọlọ́run máa jẹ́ tiwọn wọ́n yẹ làánù fúnmu láàánú gbogbo àwọn sẹ́mílẹ̀ ni wọ́n ọlọ́run ni ohun tó ju dàjà rẹ̀ ọmọ rẹ̀ a kí ni sílẹ̀ dàjà yóò ní yóò yóò ní kó lè yọ sí yóò dẹ̀ sọ pé samuel samuel ní hàn ọ̀yà máa rọ̀ jòǹsì yóò sọ èso sì máa jáde létí nílì tí yọ gbàtẹ̀jẹ́ àbí yọ ní gbàtẹ̀jẹ́ ìdíje ọlọ́run ni mo tọ́jú àtọ̀ sí dàjà rẹ̀ ló ń gbà mí fún ẹ̀yà rẹ̀ tó ń mọ̀ yìí wọ́n lè ìdíje ọlọ́run ẹ̀ sáwò wọ́n ní àlà ẹ̀ máa tẹ̀lé mo délé àwọn tí wọ́n jẹ́ aṣáájú tí wọ́n máa sì yàn lọ́nà اللهم اجعلنا هادين مهتدين غير ضالين ولا مضلين سلما لأوليائك وحربا على آلائك نحب بحبك من أحبك ونعادي بعداوتك من خالفك أقيموا الصلاة يرحمكم الله الله أكبر الله أكبر أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على